وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته ọ̀pẹ́ni fún olúwọ́ ọba wa tàbárọ̀kà wa tààlá àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún òjíṣẹ́ ọlọ́run anábíwa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kíra tí a máa fi fèdánilẹ́kọ̀ọ́ fúnra wa lóòrọ̀ tó ní òun náà ni síra alwajizu fi fíkẹ́ sunna wal-kitab al-aziz àfáà tó kó síra náà jọ ni abdul azim badawi báàbù tí a ó bẹ̀rẹ̀ láwọ́rọ́ yìí inú síra náà ni salatul jama'a báàbù tá a parí ni báàbù tí ń sọ̀rọ̀ fún wa nípa sujudu sahawi ìforíkanlẹ̀ ti ti gbàgbé lówùrọ̀ yìí salatul jama'a ni a ó síláńkì ní sọ̀látùlì jẹ̀máà òun náà ni ìrun táwọn olóyìnbó ń pè ní congregational prayer ní Yorùbá ìrun àkójọpọ̀ kí ìrun tá a máa kí lápapọ̀ tí èsì pé à ń dá kí sọ̀látùlì jẹ̀máà bá ti kírun níbi akírun papọ̀ ni ìmáàmù kírun fún wa àtẹ̀lé ìmáàmù ìrun tá pè ní sọ̀látùlì jẹ̀máà ni sọlátùlì jẹmáà yìí àwọn àfáà mú ìdájọ́ oríṣiríṣi wá lórí ẹ̀ àmì ìpè ní sunna mu'akkada àmì ìpè ní wájib àmì ìyẹn fárúgbọ kìfáyà fárúgbọ àìní àmà àgbọ̀ kí ni ìdájọ́ kákìrù jẹmáà pẹ̀lú ògbótọlọ subhanahu wa ta'ala nínú ìdájọ́ rẹ̀. ayé ìdájọ́ sọlátùl jama'a ká ní àkípapọ̀ sọlátùl jama'a kí ni ìdájọ́ ẹ̀ sọlátùl jama'a fi fárúdù àìní ìrun jama'a fárúdù àìní ìtànkì ní fárúdù àìní ojúlówó ọ̀ràn èyí tó ṣe pé ó jí ọ̀ràn lórí kọ̀ọ̀kan ó jí ọ̀ràn individual pé o ti jọ́nà yàn lé mi lórí ló jọ́nà yàn lé lágbájá náà lórí jọ́nà yàn lé tàmàdò náà lórí níwọ̀n àgbà tó bá jẹ́ pé kò sí tó fi jẹ́ pé à ní kírun yẹn tó fárọ́dọ̀ àìní ni alàrìjáàn lórí àwọn ọkùnrin ìlàmìn ózùrín àyàfi ọkùnrin ózùrí ló yẹn ni ní ìdí sẹ́rí ló mú ní kí farudu méjìlá ni a ní farudu àìní a sì ní farudu kifaya farudu àìní ni nǹkan to jọ́nà yà lórí olukuluku gbogbo yẹn ló jọ́nà le lori lórí tẹ́nìkan bá ṣe tẹ́nìkan ò ṣe kò gbé ẹ̀sẹ̀ yẹn kúrò fẹ́ni tí ò se yẹn àwọn míì ní farudu kifaya ni farudu kifaya náà ni pé táwọn kan bá ti ṣe wọ́n ti gbé ẹ̀sẹ̀ kúrò fáwọn tí ò ṣe àwọn tó yẹn ò gbà ládàá àwọn tí ò yẹn náà ò ní gba ò bá ṣe gbogbo àwọn míì ní àà súnà tí ẹni àmọ́ súnà tó lágbára àmọ́ kí wọ́n ní ìdájọ́ ẹ̀ tàbákà àdísà fẹ́kàrí àbí àìrítà àfáàmú wa a lè ma kí ní ó jẹ́ ìdájọ́ rẹ̀ lábẹ́ àdísì ẹ̀ insha Allah afáàní an Abi Hurairata ثم آمر بالصلاة فيؤذن لها ثم آمر رجلا فيؤم الناس ثم أخالف إلى رجال فأحرق عليهم بيوتهم والذي نفسي بيده لو يعلم أحدهم أنه يجد عرقا ثمينا أو مرماتين حسنتين لشهد العشاء مبارك سيدنا أبو هريرة رضي الله عنه wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sallallahu ọhụrụ wa alihi wa sallam sọ nínú ọ̀rọ̀ wọn kan báyìí pé walladhi nafsi biyadihi mo fi ẹni tí ẹ̀mí ní ń bẹ ẹ̀ búra ẹni pé ànábì ń fi ọlọ́run búra torí pé gbogbo ọwọ́ ọlọ́run lẹ̀mí wá wà ànábì ní mamtu bi ànábì mo ti gbà lérò láti yàrá hasọb igi ìsẹ́pẹ́ àwọn igi tí máa jóná dáadáa yẹn tún wà kó àwọn igi yìí jọ tó ma àmọ́ra bí náà wà á pàṣẹ irun fayọ azana láha wọ́n wà á pèrún yẹn ìyẹn pa muhazin láṣẹ láti pèrún wọ́n wà á ma fayà umma nas ṣùgbọ́n tó máa pèrún yìí sáyẹn èmi wà á ṣe wà á kó jẹ́ kí ni kó ṣe imam kó máa kírun fún àwọn ènìyàn thumma ukhalifa ila rijali lẹ́yìn náà ànábì ni èmi ò èmi wà á lọ màá máa káàkiri yẹn ni pé ukhalifa ó náà ni pé èmi ò yàpá yìí ní báwọn kírun yẹn yàní yín wàá máa lọ sọ́dọ̀ àwọn arákùnrin kan àwọn ọkùnrin kan tí ẹ tún wò wá mọ́sálásí fàwọ̀ hárùrẹ́fà àlẹ́yìn bòyó tàwọn yín wàá máa jólé wọn yín máa jó ilé wọn ná mọ́ wọn lórí yé máa kíná bọ̀ lé wọn yẹn ni pé máa jóná ilé wọn lé ní máa wá lórí wàlẹ́bí nafsi ibi àlè ní tẹ̀síwájú àdìsí ẹ̀ ànábì wa ni mo fi ẹni tẹ́mi mi ń bẹ lọ́wọ́ ẹ̀ búra ni mo fi ẹni tí ẹ̀mí mi ń bẹ ní ọwọ́ rẹ̀ búra. ànábì ní wàládì nẹ́fì bí àdìhì mo fẹ́ni tẹ́mì ní ń bẹ lọ́wọ́ ẹ̀ búra law ya'lamu ahaduhum annahu yajidu arakan samina ìbá ṣe wípé ẹnìkan nínú wọn ó bá mọ̀ wípé òun ó rí arakan samina ìtí wọ́n ń pè ní arakan òun náà ni eegun tẹ́ran ń bẹ lára rẹ̀ ànábì ẹ bá wo ìsàlẹ̀ nọ́mbà wáyẹn afáfíìsì arakan ó ní al arak òun náà pé àlàázún bìmá alẹ́ yìí laham eegun tí a náà sẹ́kù ní ara rẹ̀ so ìtumọ̀ rẹ̀ ní pé tí wọ́n nínú wọn ni wá kírun jama tí ò wá kírun jàmá tí ń kírun nílé yìí tó bá mọ̀ yìí pé tó ń bá wá kírun yìí òun ó kan tó yẹ pé ẹran sì wà lára rẹ̀ ní àbáwọn ó rí tí méjèèjì sì dáa ìyẹn ní tẹ́ntẹ́ pé ní mirimas òun náà ni máa bẹ́ẹ̀ na zulfa ashas ìsì ń bẹ láàrin ẹsẹ̀ pátákó bàtà ẹsẹ̀ rẹ̀ náà ń pè ní zulfa ń bẹ láàrin rẹ̀ méjì àmọ́ túmọ̀ rẹ̀ náà ni pé tọ́mọ ènìyàn bá mọ̀ yìí pé òun ó rí some worldly materials àwọn nǹkan mèremère ayé lápèjú ìbá sì kírun àṣùbà yìí kásán tó gbogbo ẹni bá kírun àṣùbà ten ten thousand naira ni wọ́n fi sínú envelope ẹnfẹlọpù fún tí ó mú lọlé àbẹni bá ti wá kírun àṣùbà tí ń bá ń lọlé yóò ní pákéjì kan tí wọ́n ṣe fún un nu yóò ní àwọn èèyàn so ìtumọ̀ ọ̀rọ̀ yìí ni pé tọ́mọ ènìyàn bá mọ̀ yìí pé tó ń bá lọ kírun àjàmà òun ó rí nǹkan nínú nǹkan mèremère ayé yìí làṣáhídà àlẹ́ ìṣà àbẹ́bí ni ọmọ ènìyàn ò bá lọ máa jẹ́rìí bá lọ witness sí ìròyìn ìṣà yẹni pé kò ní fi irun ṣáà ìṣeré yóò lọ kí bó ṣe jẹ́ pé alẹ́ là máa lọ kí yẹn nínú ẹgbẹ̀wọ́ ọ̀rọ̀ kan ànábì jẹ́ kó yé wa pé irun tí máa nira fún mùnáfìkì láti kí òun náà ni irun ìṣá àti irun àṣùbà fẹnu lọ́ṣẹ̀ ń tàbí ti sọ fún wa náà ni pé tó bá ṣe wípé àti ọ̀rọ̀ parí rájọ́ tó máa lọ kírun jàmáà wọn ò rí nǹkan nínú àwọn nǹkan mèremère ayé yìí ṣùgbọ́n kí ni afẹ́ fàyọ níbi àdísì òun náà ni àwọn ọ̀rọ̀ tòkì yẹn tánàbí ti ní mọ́sí gbèrò láti já sí pé kí wọ́n pèrún kẹ́lómi wá lè dèrò kí wọ́n jáde kí lọ máa kí iná àwọn tí ò wá kí wọ́n kí lọ máa kí iná wọn lówọn lórí àwọn àfáà tó máa ń sàlàyé nígbà tí wọ́n ti ṣẹ́rù wọ́n ní nínú nǹkan tí ó jẹ́ ká máa pé ọ̀ràn àyàn ní

ó túmọ̀ sí pé ìrun jẹ̀má ọ̀ranyàn ni ẹ̀rí àkọ́kọ́ ni hadith mi wọn abi hurairah radiyallahu anhu qala ata nabiyya sallallahu alayhi wa sallam rajulun a'ma faqala ya rasulallah إنه ليس لي قائد يقودني إلى مسجد المسجد فسأل رسول الله صلى الله عليه وسلم أن يرخص له فرخص له فلما ولى دعاه فقال هل تسمع النداء في الصلاة فقال نعم قال فأجب وقال ترى أبو هريرة رضي الله عنه wani arákùnrin kan wá bá nàbí sallallahu alayhi wa alihi wa sallam arákùnrin yìí afọ́jú ni arákùnrin afọ́jú kan wá bá nàbí ó wá sọ fún nàbí báyìí pé ya Rasulallah innahu laysa li qa'idun yaquduni ila al dájúdájú òun ò ní pilot òun ní atọ́kùn tí ó máa mú lọ sí mọ́sálásí òun lẹ́nì kankan tí ó máa fa òun tí ó máa pilot òun lọ ala rasulullahi sallallahu alaihi an yurakhkhisa lahu fa yusalliya fi baytihi ó wá béèrè lọ́dọ̀ ànábì kánàbí ó ṣe nírọ̀rùn fóun kó máa kírun nínú ilé òun nígbà tí ò initially níbẹ̀ anabi wa fẹ́ ní rọrùn fún anabi ni ó da afẹ́ rọrùn fún ẹ̀ falamma wàllà àbọ̀ngbàtẹ́ ni pẹ́yìn dà dàáhù anabi wa pè padà anabi pè padà lágbájá padà wa fọ̀kọ́ọ̀lá anabi wa sọ fún báyìí pé alitasuma onídà sọ́ọ̀mà gbọ́rùn pípé alitasuma onídà àti sọ́lá sọ́ọ̀mà gbọ́rùn pípé fọ̀kọ́ọ̀lá náà arákùnrin yìí bẹ́ẹ̀ ni kọ́ọ̀lá fa àjì anabi ni ó dà náà ọ̀dẹ̀dẹ̀ ni kọ́ọ̀dáhùn tó ọba ti máa gbọ́rùn pípé fàájì dáhùn ìrún pípé yẹn so kò yẹ kéèyàn ká máa pẹ̀rún kéèyàn ó sì máa gbọ́ kó mọ̀ wá dáhùn kó mọ̀ jẹ́ pé ìrún pípé yẹn ṣẹba wẹ tí máa tí máa pẹ̀rún nínú àwọn ọ̀rọ̀ tí máa sọ náà ni pé háyà alásàlá ẹ̀yára kírun háyà ẹ̀yára jèrè ẹni tó máa ní kó wá tí ò wá jẹ́ pé yẹn ọlọ́mọdé á tó dẹ́ni tí ẹ̀ máa ti ń gbọ́ sán pèrún kí yọ̀rọ̀ jẹ́ pèrún yẹn ẹlẹ́ẹ̀kejì àtúrí ẹ̀ kọ́kọ́ nípa wípé kí ni dẹ́ni káàsì tó máa pèrún náà àbí pàtàkì ìrún pípè fún gbogbo ìrún kọ̀ọ̀kan ìnìlọ́ṣẹ́ ẹ̀gbàwáyé náà tún fi yé wáyé pé àníkálọ kírun jẹ̀mọ́ àfẹ́ ọ̀ràn yẹn ni torí pé sálàbí bá fi pa afọ́jú tí ó rí ẹni tí ó fà wá mọ́ kíláàsì láṣẹ ike gbogbo bọ́ọ̀bà ti sọ́ọ̀sì di mọ́sálásí lọ kírun ilé náà ń túmọ̀ sí pé láti mọ̀ pé ìrun jama ọ̀ràn yẹn ni wallahu a'lam. hadith mi wa an abdullahi qaal man sarrahu an yalqa ghadan musliman falyuhafiz ala ha'ula'i salawat haythu yunada bihin فإن الله شرع لنبيكم سنن الهدى وإنهن من سنن الهدى ولو أنكم صليتم في بيوتكم كما يصلي هذا المتخلف في بيته لتركتم سنة نبيكم ولو تركتم سنة نبيكم لضللتم وما من رجل يتسهر فيغسل الطهور ثم يعمد إلى مسجد من هذه المساجد إلا كتب الله له بكل خطوة يخطو بكل خطوة يخطوها حسنة ويرفعه بها درجة ويحط عنه بها سيئة ولقد رأيتنا ومن وما يتخلف عنها إلا منافق معلوم بالفعل ولقد كان رجل يؤتى به يهدى بين الرجلين حتى يقام في الصف وقال عبد الله ó ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa alihi wa sallam sọ báyìí pé gbogbo ẹni tí bá ń dùn má ẹni tí bá ń wù kó pàdé ọlọ́run lọ́la ìyẹn lọ́la alkiyama yàní musliman kó pàdé ọlọ́run ní mùsùlùmí lọ́la alkiyama fàlìyò hafiz alaha ọlá ìsọ̀làwà tó haisu yunada bìbìn kó yá máa mójútó àwọn ìrun wọ̀nyí láàyè tí wọ́n ti ń pèrò fún yẹ ká má máa pèrò ká kó máa mójútó wọn láì ìtàkùn kírun tá má sì kírun kí náà fẹ́ ṣe wọ́n fẹ́ káwá kírun shar'a li nabiyyikum sunan al-huda nítorí pé ọlọ́run ó ti ṣe òfin ó ti ṣe lófin fún ànábì yín àwọn ìlànà àmì ìtọ́sọ́nà títí ìmànà àwọn ìlànà kan fi ẹ́ pé ìtọ́sọ́nà ló wà ń bẹ̀ wà bẹ́ẹ̀ àwọn ìrun wọ̀nyí ká kí àwọn ìrun wọ̀nyí ní jàmá ìrun wọ̀nyí òun náà ń bẹ nínú àwọn ìlànà tó yẹ pé ti ni. walaw annakum sallaytum fi buyutikum tí ẹ̀yin bá lè kẹ́kọ̀ọ́ kama yusalli hadal mutakallif fi baytihi gẹ́gẹ́ bí ẹni tí máa yapa láti lọ kírun jàmá ní mọ́sálásì bí ṣe máa kírun nínú ilé rẹ̀ tẹ bá lè ṣe bẹ́ẹ̀ yóò túmọ̀ sí pé ẹ ti fi súnà ànábì yín kalẹ̀ ni ẹ̀ wàláwù taraktum súnà tànàbí yìí kùm tẹ bá lè fi súnà tànàbí yín kalẹ̀ lazalalutum ẹ bá sínà níbí báyìí àwọn mi ò sọ pé a ah, ànábì pé irun jẹ̀mọ́ ní súnà ànábì yín súnà oríṣi méjì ló wà a ní súnà tòlùwà àjíbà súnà tòlùwà àjíbà ni ìyẹn pé súnà ni lóòótọ́ àmọ́ràn yẹn ni. a na ní súnà tó mùsàhábà àpèjú ìwé kádàrú gbàtí níbi ni ni kódà níbi àwọn anwụ táǹkì àwọn nǹkan míì bẹ́ẹ̀ tó jẹ́ súnà àmọ́ súnà kìnà súnà tó wàá jìbá tá a gbọ́dọ̀ má so, níbí báyìí ànábì ni ni tẹ́ bá ń kírì nínú ilé gẹ́gẹ́ bí àwọn tí máa ti bọ́ọ̀lù làtọ̀ láì sùn ìgẹ̀lẹ́ ìyẹn tó túmọ̀ sí pé àgbọ̀dọ̀ fi kalẹ̀ láìkí àmì ìrún jama ànábì wa ni wàmá mi rọ́jùlẹ̀ kò sí arákùnrin kan yàtàtà harò tí ó sì àlọ́lá tí ó sì mara fàyọ́ sínú tòhó tí ó wà sí mara yìí dáadáa yẹn ni kó sálọ̀lá nílé rẹ̀ ó wá sálọ̀lá dáadáa tó mọ̀ yá àmìdò ilà masjid lẹ́yìn náà yóò wà lọ sí mọ́sálásí yóò jáde yóò jáde lé yóò lọ sí mọ́sálásí min hadhihi almasajid nínú àwọn masalasi wọ̀nyí illa kataba Allahu lahu bi kulli khatwatin yahtuha hasana àyàfi kọ́lọ̀ ó máa pàkọ́ lẹ̀kùn ní gbogbo ìgbésẹ̀ tí bá ń gbé ká máa ti kọ dáadáa lẹ̀kùn tí ẹ bá ń sọ̀rọ̀ lá nínú ilé rẹ̀ tí wọ́n lọ sí mọ́sálásí gbogbo ìgbésẹ̀ tí bá ń gbé báyìí wọ́n máa fi hasana wọ́n máa fi kọ dáadáa kalẹ̀ tó bá gbé ìgbésẹ̀ kan báyìí wọ́n kọ dáadáa kalẹ̀ wa yarfa'uhu biha daraja bẹ́ẹ̀ ọ̀rọ̀ ó sì tún máa ti gbépò rẹ̀ ga tó bá ti gbé ẹsẹ̀ kan báyìí wọ́n fọlá ara fún ó dẹ̀ ṣe àgbéga fún ha ṣe yí à bákan náà àwọn ìgbésẹ̀ wọ̀nyí wọ́n máa fi pa àṣìṣe rẹ̀ rẹ́ wàlà kọ́dùrà wà máa yẹ láfọ̀ àníhà ìlà mùnáfikùn màálùfùn wa láyé àwa ti àbáwa ò rí ẹnìkan àtẹni a ò rí sí ẹni tí máa yapa sí ìrun jẹ̀mọ́ yìí àkójẹ́ mùnáàfì kì í wá sí pé mùnáàfì kí lásán mùnáàfì kí tó yẹ pé nífàákì rẹ̀ hàn mùnáàfì kí láyé ànábì àwọn míì bẹ́ẹ̀ sọ pé nífàákì wọn kò hàn ànábì lè mọ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ sábẹ́ lè mọ̀ wọn àbáwọn kan bẹ́ẹ̀ sọ́mọ̀ pé eléyìí ògbóǹkagì mùnáàfì kì ni. sòsábẹ̀ ni àwọn òrí ẹnìkankan tí máa yapa àrùn jẹ̀mọ́ yìí láyé ti tàwọn àyàfi mọ̀nàfì ti ẹ̀ pé nífàákì rẹ̀ gan kò tó pamọ́ mẹ́. wàlàkàdì káàna rọ́jòlò yóò ń tàbíhi yòhádá bẹ́ẹ̀nà rọ̀jùlẹ̀ yìí. àlásìkò yìí lásìkò títí ya, yẹn sàbẹ̀ ti ń sọ̀rọ̀ ó ní a máa rí arákùnrin kan ṣe pé mú mú wá sí mọ́sálásí nígbà tí wọ́n mú bọ̀ yìí wọ́n àwọn èèyàn méjì ni wọ́n ń gáìdì ẹ̀ wọ́n ń ṣe atọ́kùn fún yẹn ni pé wọ́n ń fà á ni wọ́n gáìdì ẹ̀ ni tó mú bọ̀ àti mọ́síláàsì níbi àìlera tó ṣẹlẹ̀ tó jẹ́ pé òun gángan ò lè àwọn èèyàn méjì àárín èèyàn méjì ni ó wà hátà yọkọ́ àmọ́ ti sọ títí tó fi sí sínú àṣàkù pẹ̀lú eléyìí náà yóò jẹ́ ká mọ ọlá àdéhùn ti ṣe pàtàkì pé àníkàtú ìmọ̀jà máa ṣe ọ̀ràn ẹ̀yàn ni ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáàfẹ́fẹ́ wọn àníbùnú Abbas ẹgbọ́n mi látọ̀dọ̀ ibùn abbas ànìlẹ̀bí yìí sallallahu alaihi wasallam kọ́ mọ̀rùsẹ́mi ànìdá fàlàmìyà àfi fàlàsọ̀lásọ̀láhù illa min obìnrin ìtẹ́lẹ̀ abdullahi ibùn abbas radiyallahu anhuma ó ní anábì sallallahu alaihi wa alihi wasallam sọ báyìí pé kò sírun fún ẹni bẹ́ẹ̀ illa min uzrin àyàfi pẹ̀lú tó yẹ pé ní uzrin ló fà lókù wọ́n pèrò nísìn ìyẹn wá jókòó kalẹ̀ bóyá ń ṣiṣẹ́ àbí nǹkan kan ṣá tí ì ṣe pé uzrin tíṣẹ̀rí àfaramọ́ ni irú ẹni bẹ́ẹ̀ tó bá lọ kírun yẹn lẹ́yìn kò ní kò sírun yẹn fún ìgbà tí wọ́n pèrò yẹn ló yẹ kó dáhùn lọ jẹ́ pèrò yẹn wa bóyá àárẹ̀ ń ṣe àbò ní tọ́jú aláàrẹ̀ àbí nkankan nínú àwọn òzòrí tí ṣẹ̀rí àfaramá náà ni ó ṣẹlẹ̀ sí bóyá wà lórí ìrìn ó ń lọ nínú ìlú náwá ń kírun àkọsílẹ̀ làwọn òbí àwọn sábà bá débi gan wọn òbí tuntun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ láì jẹ́ bẹ́ẹ̀ jókòó ó ní irú ẹni bẹ́ẹ̀ kò nírun tó bá tiẹ̀ lọ́ọ́ kí padà Ibnu Majah ló gba hadisi wa àti àwọn ẹlòmíì. ẹ̀rí mi wọn Abi Darda ọ̀la sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam yaqul ma min فعليك بالجماعة فإنما يأكل الذئب فإنما يأكل الذئب القاصية قال قال زائدة قال السائب يعني بالجماعة الصلاة في الجماعة وقال ترى أبو درداء ó ní mo gbọ́ tí òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa alihi wa sallam máa ń sọ báyìí pé kò sí àwọn èèyàn mẹ́ta kan yàní pé kò sí èèyàn mẹ́ta kan nínú ìlú náà wà ní àbí ní ìletò kan yàní pé àní rí àwọn èèyàn mẹ́ta kan tó wà nínú ìlú kan àbí ní ìletò kan látòkọ́ mu bí mo sọ̀rọ̀ tí wọ́n yẹ wá gbèrò ogbó láàrin wọn yàní pé tí wọ́n yẹ kírun jẹ̀má ìlà kọ̀dín sákàwọ́ta àléjì mo ṣe ìtọ́n àyàfi kí ṣètọ́nù ti jọba lé wọn lórí so ṣètọ́nù yóò máa darí irú àwọn bẹ́ẹ̀ níwọ̀n gbàtà ti pé mẹ́ta tí wọ́n yẹ kí irun jẹ̀má ibùdókòtà ìmí rahmatullah wọ́n ní a ní dúró lórí kó dìgbà tó bá pé mẹ́ta léèyàn bá ti pé méjì láti bẹ̀rẹ̀ irun jàmáà ti bẹ̀rẹ̀ torí pé alẹ́ ẹgbà wa mi tó túmọ̀ tó sọ fún wa yìí pé irun jàmáà bẹ̀rẹ̀ láti orí èèyàn méjì àwọn ní sọ́kà tàbá wà nílò àwọn mẹ́ta ni wa sábà àmì àpé mẹ́ta àwọn méjì ni à ní kírun jàmáà àà tàbá ti pé méjì láti bẹ̀rẹ̀ láti máa bẹ̀rẹ̀ sínú máa kírun irun jàmáà àmọ́ àti ìsìn sọ fún wa pé tí wọ́n bá fi lè kírun jàmáà ṣètọ́ yóò jọba lé wọn lórí sọ anábì ní fa àlẹ́ ìkàbílì jàmáà jama wa dọwọ́ rẹ o yẹni pé ó dọwọ́ rẹ máa wà pẹ̀lú jama fa ìnàmà yà àkúlò dé bọ̀lù àtòrí pé ìkókò ẹran tí máa jẹ náà ni ẹran tó bá ń dárìn ẹran tó bá ti pé a máa ń da àwọn ẹran ẹ̀ka wá distance ara àwọn da wọn lọ ó nìkan wá dá wà tí ń lẹ́yìn irú ẹran báyẹn ó yí fún kòkò ìkókò yẹn gbọ́n ti ẹ̀bẹ̀rù kí àwọn ẹran tá pọ̀ tó máa ní kó àtàkì kẹrù ogun wọ́n lè wọ́n lè àtàkì òun náà àmọ́ nìkan bá ń dárìn lẹ́yìn ó ṣeé ṣe kí ìkókò jẹrú ẹran bẹ́ẹ̀. kọ́lá záìdá kọ́lá sáì nínú àwọn tọ́gba ọ̀rọ̀ yìí wá wọ́n wá ń kàbí jẹ̀máà ẹ̀ wọ́n ní ìtumọ̀ rẹ̀ náà ní pé bìlì jẹ̀máà ń tàgbà pẹ̀lú kọ́mọ̀ wa pẹ̀lú jẹ̀máà ẹ̀ wọ́n náà ní asọ̀lá ọmọ àfihàn jama so aláìka bí jama fa aláìka bí jama àtàlàdé wọn bẹ̀rẹ̀ wọn ní ìtumọ̀ rẹ̀ náà ni pé ó rẹ̀ àbí ó pọn dandan ẹ pẹ̀lú jama ìyẹn ni pé má da kí pẹ̀lú gbogbo àwọn ó túmọ̀ sí pé kírun jama gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ni. ìpè ní kìfáyà àmì ìpè ní àyìn àmọ́ pẹ̀lú ka yóò túmọ̀ sí pé kákìrò jẹ̀mọ́ nítorí ọ̀nà yẹn ni ya tẹ́lẹ̀kẹ́ ní ódùnrí ló mú wa táàfi kìlógù táàfi lọ kírò ní mọ́sálásí nínú àwọn ódùnrí tí máa ṣẹlẹ̀ òun náà ní pé tójú bá ń rọ̀ tójú yẹn bá lágbára gan-an ẹgbẹ́ òjò nírọ̀ yẹn kéèsì gbogbo dandan kírò mọ́sálásí èyí ó kírò rẹ̀ kódà láyé ànábì gan-an máa ń kírò nígbà bá ń rọ̀ náà ní pé ha àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó nínú àwọn obìnrin tó lè múni láti má wàá kírun ní ìrun jàmá òun náà nígbà tójò bá ń rọ̀ lọ́wọ́ tó jẹ́ ti jẹ́ pé òjò tó nira ni kéèyàn dúró lé kó kí ìrun rẹ̀ wallahu a'lam. ọlá tí wọ́n ń fún yìí an ibn umar radiyallahu anhuma anna rasulallah tabdulu salata alfazi bi sábẹ̀ wa ìṣeré na daraja wọ́n gbọ́ alátọ̀dọ̀ sayyiduna abdullahi ọmọ umar wọ́n ní dájúdájú òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa alihi wa sọ báyìí pé jama'a kìkí ó ní ọlá ju ìrun lọ máa ó lọ́lá ju ká kí lọ na daraja ní ìlọ́po àbí mẹ́tàdínlọ́gbọ̀n ipò ló fi lọ́lá ju ká lọ tí ẹ bá dànù kí ní tó bá wọlọ́ ó lè gbàrún rẹ̀ bóyá ó ní oúnjẹ tó fi dànù yẹn kí àmọ́ tó bá kírun jẹ̀má irun jẹ̀má ẹ yóò wá ní ipò dárájà ipò ipò ọ̀nà mẹ́tàdínlọ́gbọ̀n ju èyí tí ó dákì yẹn lọ eléyìí gan tó láti pé ká ti dúkòkòrò bá máa kírun àjẹ̀má. قال رسول الله صلى الله عليه وسلم صلاة الرجل في الجماعة تضاعف على صلاته في بيته وفي سوقه خمسا وعشرين ضعفا سيدنا أبو هريرة رضي الله عنه wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam sọ báyìí pé ìrun arákùnrin kan tó kí pẹ̀lú jẹ̀má yóò máa jẹ́ ìlọ́po lórí ìrun rẹ̀ tó bá kí nílé rẹ̀ àbí tó kí nídìí ọjà rẹ̀ kamsan wa ìṣeré dayfa ní ìlọ́po mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n twenty five ìlọ́po yóò fi ju ètò bá kílé àbí tó kí ní inú ọjà rẹ̀ lọ irú àwọn tán ní ṣọ́ọ̀bù lọ́jà lè gbé mọ́sálásí yóò wà fáwọn òní lọ mọ́sálásí fún wa máa kírun nínú ṣọ́ọ̀bù wọn irú àwọn báyìí wọ́n ń pàdánù oore tó pọ̀ ní wallahu alam wa dhalik annahu idha tawadda ilé ìrí bẹ́ẹ̀ ìpè irú ẹni bẹ́ẹ̀ tó bá fa ahasana ló wòlò à tó wá sí àlọ́ aláyẹ̀ dáadáa tó mọ̀ kárajà ilal masjid lẹ́yìn náà tó wá jáde tí ń lọ sí mọ́sálásí láàyò kòríjòho ìlà sọ̀rà kò sí nǹkan tó gbé jáde jù tó fẹ́ kí lọ ìrònú ń gbé lọ sí mọ́sálásí lamiyakto katuwa ìlà rufi àtìláhù biha daraja ìlú ẹni bẹ́ẹ̀ kò ní gbé ìgbésẹ̀ kan àyà àti ká fi gbé ipò rẹ̀ ga èèyàn sálọ̀lá lé nísìn nítorí mú sálọ̀lá tó fi jáde náà ní fúfẹ́ lọ kírun tí má ti ń bí ẹsẹ̀ kan báyìí wọ́n máa fi gbépò rẹ̀ ga ni wà kó tọ arúgbó bí ha fàtí à lẹ́yìn náà wọ́n sì máa fi pa àtúnṣe rẹ̀ rẹ́ fa ìdá sàlá tó bá wá dé mọ́sálásí tó kírun làmùtàzàlẹ̀ màláìka tuntun sọ́lẹ̀ àlè àwọn màláìka wọn ò ní yẹ wọn ò ní bò tó máa ṣàdúrà fún wọn máa ṣàdúrà máa dáàmà fi mùsọ̀lá níwọ̀n ìgbà tó bá wà níbi tó ti kírun yẹn níwọ̀n ìgbà tó wà wà níbi ó kírun tán ó wá jókòó mọ́sálásí ó kàn wọ́n mọ́sálásí bá a ṣe wà mọ́sálásì pẹ̀lú ògo tọ́lọ́ subhanahu wa ta'ala a mọ̀lẹ́kọ̀ọ́ ma ṣàdúrà fẹ́nìkọ̀ọ́ kan wa ni ni tó bá ti wá ká ìdá àkọlà ó ti kí nǹkan mọ́sálásì lámtẹ̀ zẹ́dẹ̀lì màláìka a mọ̀lẹ́kà ò ní yẹ wọn kò ní bò tó tó fún máa dáàmà fi mùsọ̀lá níwọ̀n àgbà tó bá ti wà ní ibi tó ti kírun yẹ

ń retí ìṣá pelu ògo tọlọ subhanahu wa ta'ala wọ́n mọ̀ ọkọ̀ láàrin alẹ́ fún ìgbà pé kírun títí tí ìṣá ò fi dé níwọ̀n àgbà tó ti pé ìṣá ìlú retí àbẹ̀rù míì náà ni bóyá yẹn kírun zoro tán ó wá wà mọ́sálásí àbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ èèyàn tètè dé mọ́sálásí ó tètè dé mọ́sálásí ìwọ̀n retí àsìkò ònúfẹ́ tó àbí kẹgbẹ́rúgbó pẹ̀lú ògo tọ́lọ́ subhanahu wa ta'ala òun ló máa gbàlára bí ìgbà pé à ó kírun ni. àtàdí ìta ó ń túmọ̀ sí pé èyí tó dáa fún wa tàbá fẹ́ wá mọ́sálásí nìkan ká sàlùwàlá láti máa àwọn láwọn yìí kí o sàlùwàlá lé rẹ̀ lọ́lá jùlọ tó bá sàlùwàlá lé rẹ̀ tí ń bọ̀ akírun gbogbo ẹsẹ̀ máa ń gbé wọ́n lára ni wọ́n fi gbépo rẹ̀ ga ni wọ́n sì fi pa rẹ̀ rẹ̀ ọ̀fun wa so that lè ní àǹfààní àwọn ọ̀làwọ̀n yìí وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من غدا إلى المسجد وراح أعد الله له نزله من الجنة كلما غدا أو راح وقال ترى سيدنا أبو هريرة رضي الله عنه وأن ترى النبي صلى الله عليه وآله وسلم النبي صلى الله عليه báyìí pé gbogbo ẹni bá jí lọ sí mọ́sálásí ó lọ sí mọ́sálásí jí lọ sí mọ́sálásí wàráhà ó sì tún lọ sí mọ́sálásí nírọ̀lẹ́ àtàwòrán kòlákò lóṣùlákò mi àlìjánná ó pèsè ibùdé sí rẹ̀ ààyè nínú pèsè rẹ̀ máa rẹ̀ kò lámà rádá àwòrán ni pé gbogbo àti máa ti sí máa ti pèsè ààyè fún tí ẹ̀ bá lọ mọ́sálásí lọ sí ó fẹ́ lọ kí ìrun jàmá torí tó bá gbé ká yanáfìlà ní nínú ilé rẹ̀ lè pèrè so eléyìí ni díẹ̀ nínú àlàyé tán afá ṣe nípa gẹ́gẹ́ bí sọ níbẹ̀rẹ̀ púpọ̀ sọ ni àwọn míì sọ pé fardu kifaya ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ gbogbo àwọn àlàyé yìí yóò túmọ̀ sí pé ọ̀ràn yẹn ní lórí láti jẹ́ pé a lọ kí ìrun jàmá àyàfi tí ó dòrí tí sẹ́rí àbáfaramá tó bá wà ní orí èèyàn ló kù bí ò ní mú èèyàn lọ ọlọ́mọ́sà àti ọlọ́run fún wa láti máa tẹ̀lé àṣẹ tọ́lọ́run àti àṣẹ tànábì sallallahu alaihi wa alihi wa sallam bó ti tọ́ àti bó ti yẹ àmẹ́lẹ́ yìí ò fọkùnrin ni pẹ̀lú ògùn tọ́lọ́run subhanahu wa tó bá di ẹ̀kọ́ tí ń bọ̀ àfáwọn máa ṣàlàyé fún wa nípa obìnrin ṣé yẹ kó nù lọ kírun jàmá àbí bó ní ìrun jàmá títí obìnrin السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام àwọn ẹgbẹ́ ìṣe tí ó bá tí kò ní ọ̀gbẹ̀gbẹ̀ àti tí ó kò láyé tó bó ṣe wà lẹ́ni pé tí mùsàláàrù níbi tó ti kírun rẹ̀ ibi tó ti gan a lè sọ pé inú mọ́sálásí rẹ̀ ni orí pé ààyè kírun náà ń pè ní mùsọ́lá ó sì lè túmọ̀ sí pé ààyè tó ti kírun ẹ̀ àmọ́ kò sí ìkankan tó kọ̀ fún ni tàbá kírun tán búra àwọn afá sàlàyé pé tàbá kírun tán èèyàn lè dìde láàyè tó ti kírun yẹn kó bọ́ sí ibòmíì àmọ́ kó tó dìde yẹn kọjá ìmáàmù ti yíjú padà rẹ̀ tí mọ́mù bá ti yíjú padà kò yẹ ká dìde ní kúrò níta ti kírun má ní mọ̀sálá ó lè túmọ̀ sí pé ààyè tó ti kírun yẹn náà tí ó dìde kó mbẹ́ ó sì lè túmọ̀ sí pé wallahu a'lam mọ́sálásí náà nìkan torí mọ́sálásí kan ààyè tá a ti ń kírun ni wọ́lá bọ́ mi ò tí ì ka ṣẹ́rù kankan táwọn afá ti nípa ọ̀rọ̀ yẹn rí ṣé ààyè tó ti kírun yẹn nàbí nínú mọ́sálásí but èmi ń sọ nífi kó lè túmọ̀ sí méjèèjì àmọ́ pẹ̀lú ògùn tọ́lọ́ subhanahu wa ta'ala màá sì túmọ̀ àtúmọ̀ wọlé nífi máa wò kí ni àwọn afá sọ lórí ṣẹ́rù àdìsí so that màá fi fún yín ní ẹ̀fúnrẹ́rẹ́ àlàyé lórí ẹ̀ insha Allah wallahu a'lam wa alaikum salam. ní kí wọ́n tẹ̀lé sí àbẹ̀lú àdúgbò ṣàkó ẹbí ìdúgbò ti kí wọ́n sọ̀rọ̀ ẹ̀yẹ kọjá níwájú ìṣàkóso ẹbí bá dùn nígbà tó ń bá ṣàkóso náà ní òkè ìṣẹ̀lẹ̀ ní ìlà. irú eléyìí. àmọ́ wúlẹ̀ ní àwọn. ni Tó bá sọ yí pé níbi tó dúró sí yẹn, sáàbù ló bá tò débẹ̀, sáàbù ló bá tò débẹ̀, irun yẹn kò kò kò sí Àmọ́ tí ìbá pé sáàbù ló tò débẹ̀, tó yẹ pé òun kàn wá sọ kankan lẹ́bẹ̀ ni wọ́n ń ń kírun lókèrè eléyìí kò bá kò òun ò tí ẹ̀ ní jáde inú ṣọ́ọ̀bù ẹ̀ gan lónìí kan dúró sí wọ́n ń kírun náà kan yóò kàn tẹ́ kí nínú ṣọ́ọ̀bù ẹ̀ yóò máa tẹ̀lé wọn tí wọ́n gbélé ìkó bá ṣẹlẹ̀ àmú ọkùn so ó yẹ kó jáde kó lọ jọyìn sáfẹ̀ ẹ̀yẹ́ wo irú èyí tó máa ń ṣẹlẹ̀ láwọn mọ́sálásí kọ̀ọ̀kan káàkiri nígbà míì tá a máa ń kírun juma ẹ̀rọ àwọn kan lókèrò lọ́nu ó yẹ tí mọ́sálásí bá ti kún ó jẹ́ àwọn sáfù tó bá wà ní ìta àmọ́ káwọn máa dá wà yẹn ilé yorùbá ṣẹ̀rí àmọ́ wàláhù àdámọ́ ó lè ṣe bá sábà fi tó òfin ní òun tó òfin ní nírun yẹn tó tọ́lọ̀ bá sì sàánú wọn tó bá nírun yẹn wọ́n pàdánù orí tó pọ̀ náà. Àwọn àjọ ilé ọ̀pọ̀lọpọ̀ ń bà ní wọ́n máa ń dọ́gbọ́n yóò ti pèrún yóò wà máa dúró káwọn èèyàn tó sáfù láti mọ́sálásí yẹn dé iwájú ṣọ́ọ̀bù tó fi lè dúró wájú ṣọ́ọ̀bù pé irú ọgbọ́n báyìí tó dọ́gbọ́n báyìí tó. bẹ́ẹ̀ni ẹni tá a ṣe bẹ́ẹ̀ òun ní ìrònú tiẹ̀ torí pé sáfù ti tò dé ibi tó ti tó sáfù àbí tó ti rẹ kó náà jọ àwọn sáfù yẹn tí èkó dá wà ní. Tona náà bá ti lè dáwà òun náà lè bá ka rùn pẹ̀lú ká dìísí wa ká àgbọ̀rọ̀ dáwà lẹ́yìn sáàbù mọ̀fún òun ò sì ní tó fi dáwà yẹn àmọ́ tó bá yẹ kí ní sáàbù débi tí ó wà wà láàrin sáàbù yẹn ó ní ìrùn ọ̀pọ̀lọpọ̀ ládàá ìmọ̀ lọ sí nígbà tá a ti pèrú yẹn torí pé bí sáàbù bá ti súnmọ́ ìmáàmù sí bẹ́ẹ̀ ni ládàá yẹn pọ̀ tó wọ́n ti pèrú títí ó padà aláàkọ́ pàdánù ládá tó pọ̀ tí ò bá tún wá jẹ́nu sáfù lọ́wọ́ ní kò nìkan ní dákìrùn ó lè má nìrùn gẹ́gẹ́ bí hadith sọ pé kẹ́nìkan má dádúró máa kírun lẹ́yìn sáfù wallahu a'lam. wọ́n ní tí bùsùn bá wà ni wọ́n sọ pé àbáfẹ́ kírun wọ́n ní ká pè wá bàlágà nínú ìbá ilé oníkálukú nínú ilé ee tí ẹ bá fẹ́ kiri nínú ilé tó bá pèrò kò sábúrú lẹ̀ tí ó fi ní ládàá ìrún pípé yẹn nígbà nígbà lockdown yẹn àwọn máa ń nínú àwọn náà máa ń nínú ilé wa a máa ń pèrò nínú yáàjì wa nǹkan máa ń pè òrùn pípé yẹn kéde báńkì àwọn ará àta wa láti wá kírun kì í tó pé èèyàn tó wà yáàdì náà yóò máa náà bá kò sábúrú ó sì dáa ọkùn wọ́lọ́ ọkọ̀ alá ẹkùnrún báyẹ̀ rúpé anábì sọ̀rọ̀ fún ìkan nínú àwọn sàádé ó ní ìwọ̀ alágbájá ọníṣẹ́ kọ́ máa dáẹran kọ́ sì máa wà nínú agbègbè nínú ogó ní gbogbo bàtà bá wà nínú oníkà ló fẹ́ kírò pẹ̀rún kò sẹ́nì kankan tí ó bọ́ ìgbóòrò wallahu ala gbọ́dọ̀ tó a ti jẹ́ ìrú ọ̀nà yẹn ní ni ti ó wá dúró lójú mẹ́ so láti fúnra yìí so ebi ò ní kán wá alternative ńgbàtà pé méjì ọ̀sọ̀ bóyá irú àwọn ọmọ àgbàlagbà tàbí ẹ̀wọ́n máa tètè kí o kẹ́lì kó ti lọ kí o ń bẹ̀ so that òun wà replace wa àmọ́ tó láìpẹ́ ní kò sí nǹkan na náà ni tí òjì bá ti fẹ́ ṣe tó sì já sí ike láì jẹ́ pé a rí nǹkan tó ń báyẹn ó lè fa ìpalára ó lè fa tí nǹkan ó fi ṣẹlẹ̀ tó a bẹ́ẹ̀ ọ̀nà àmọ́ kan wá gbogbo ọ̀nà láti jẹ́ pé irú nǹkan báyọ̀ ní máa ṣẹlẹ̀ tàbá pé méjì ti lè lọ kírò kó tó di pé òun wà á kírò ò sí ọkàn gan ò lè sí ibi ìrún tó àti yẹ bó ṣe ń kírun ibi nǹkan tí ń wò yẹn lójú máa wà bẹ́ẹ̀ sì ni kò yẹ bẹ́ẹ̀ èyí tó dáa jù náà ni pé ká wá alternative tá a fi lè máa ṣe bẹ́ẹ̀ wọ́n lọ ọ̀pọ̀lọ̀ ẹni tí ò bá kò sí nǹkan tá a lápèjúwe ẹni tí ó rìnrìn àjò nídìí ó wá dé ìlú kan ó gbé kó tó padà dé ẹrù yẹn nǹkan ó kí ni ó dé tí ó jẹ́ ni àgbẹ̀pẹ̀ jẹ́ pọ́ àjò bóyá ní òlú náà ló wà ó wá ní nǹkan kan tó pé bóyá ń tajà náà ó wá dúró ti ẹrù yẹn ń dúró di káwọn ọlọ́pọ̀ òbí wọn wá pè òun tí ó yóò lọ kí àwọn títúṣẹ̀ mi títúṣẹ̀ jẹ́ ìtẹ̀ ní pé ẹ̀rì sábà ń ka píkíù àwọn àkọ́ ní píkíù nínú àwọn nǹkan tán máa ń sọ ikú ní òzùrí náà ní pé irú ẹni bẹ́ẹ̀ tí ó pé dúkìá rẹ̀ tó bá ní kún òkú ń bẹ̀ ìpalára wọn ò jùlọ àbábúrú òṣèlẹ̀ sí ìbá ni bẹ́ẹ̀ ń bẹ nínú olùrí tó fi tó bá tó bá ń ti gbogbo alternative gbà kówó èèyàn ti sọ àbí tí ò bá rí yóò ṣe sùúrù náà ni yóò dúró sí bóyá gbàtà máa kírun yẹn tán tó rẹ̀ tí ó fi nígbà tó bá délé kó máa kí irun rẹ̀ nínú àwọn olùrí táwọn afá kà náà ni wọ́n lọ́ àkọ́ àlọ́ bẹ́ẹ̀ni ni gbogbo ẹni tó bá ń gbọ̀n ó dẹ́sẹ̀ فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم ọlọ́ni ká lọ sọ́ra wọn àwọn tó ṣe pé wọ́n máa yapa àṣẹ rẹ̀ àṣẹ ànábì wọ́n máa yapa àṣẹ ànábì kí fìtínà wọn má bàa ṣẹlẹ̀ sí wọn àbí ìyà ẹlẹ́sà ìlérò so ẹni bá ní yapa àṣẹ ànábì ó ń fẹ́ fìtínà àti ìyà fún ara rẹ̀ so tó fi jẹ́sẹ̀ yẹn ànábì ló wá pàṣẹ pé ọ ìfò lẹ́hìá ànábì ní ẹ jẹ́ kí irùngbà yóò pọ̀ ẹ fi yín lẹ̀ kó nínú ẹgbọ̀n wa mi ní ẹ máa gé so ńgbà tí ànábì pàṣẹ rẹ tọ́lọ̀ sì ní ká má yapa àṣẹ rẹ ẹni bá ti wá yapa tó ń ọgbà kó ti àṣẹ ó ń fẹ́ ìyà fúnra ọlọ́mọ